محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a ti ṣàlàyé nípa apá kan nínú àwọn oríṣìí ìgbéyàwó eléyìí tó wà àti ìhà tí òfin ṣẹ̀ríà tó kọ sí afọ onítúrọ àwọn sàlàyé fún wa nípa nìkáhù zàníyà fífi arábìnrin tó ṣe kó ti ṣe zina tẹ́ pọ́n ní zina ni sọ́tọ́ kápẹ́rù ń zina bẹ́ẹ̀ ni wọ́n tó fẹ́ fẹ́yàwó lọ́fẹ̀ẹ́ yẹ bá ti ṣe mà kébi táwọn yẹn bá ti mójútó ẹ̀sìn wa sísọ làwọn ọkùnrin àtàwọn obìnrin náà máa ń sọ̀rọ̀ àwọn tó máa ń pabẹ́ wọn má tí wọn ò ní jẹ́ni tó ṣe zìnà ẹ̀pọ̀ ní kálukú kóra rẹ̀ ń jánu yóò ṣe sùúrù títí tí ó fi fẹ́ yà wò láwùjọ ibi tó bá ti jẹ́ pé àwọn èèyàn wọ́n fẹ́ jayé orí wọn wọ́n fẹ́ pa òfin Allahu azza wa jalla jẹ wọ́n fẹ́ pamọ́ ìbàjẹ́ máa ń pọ̀ zina ó máa ń di tọrọ fún kálí nírú àwùjọ bẹ́ẹ̀ tí wọ́n á gbélé yìí yẹ̀ wọ́n bá kó ti ṣàgbèrè rí tó bá gbé tọ̀ ń yẹ̀wò wọ́n bá kó náà alágbèrè ni débi pé púpọ̀ nínú àwọn èèyàn ní ìgbà tí ìbàjẹ́ zina àti àgbèrè tó bá ti pọ̀ láwùjọ wọ́n máa jiyàn pé sóbìnrin kan sì ń bẹ tí àwọn lè fẹ́ lóde òní táwọn bá ń lé débi pé lọ́pọ̀lọpọ̀ lórí àwọn ètò tí wọ́n ń ṣe lórí àwọn àkànní ọ̀tọ̀ọ̀tọ̀ bíi ti rédíò àbí tẹlifíṣàn àbí tàwọn sóṣíà mídíà yìí ẹni tí wọ́n sọ ìbéèrè síta èso ṣeéṣe káwọn oríyàwó eléyìí tó ṣe pé àwọn ọ̀fẹ́ láì jẹ́ wípé ó ti ṣàgbèrè rí ó ti ṣe zìnárì. tí èèyàn mẹ́ẹ̀ẹ́dógún bá pè ó ṣeé ṣe kárí èèyàn mẹ́tàlá tó ní kálukú ọmọ sọ kó sòrò ó rí à ọ̀wọ́ èèyàn méjì tó bá pè tó bá ní à ń bẹ̀ àti rúlẹ̀ out pé kò sí yẹn kọ bá mú un wọ́n máa bí ọ náà lérè pé sórí wọn rí sọ́gbọ́n ní àbọ̀sẹ̀lẹ̀ àbí ẹ́ bọ́ọ̀lù ṣe jẹ́ nítorí pé wọ́n ti bá yé jẹ́ wọ́n ti sọ̀rọ̀ àwọn di oníṣekúṣe oníranù ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin tí wọn ò láròjinlẹ̀ níṣẹ́ làwọn náà máa ń fira wọn sílẹ̀ fún àti ṣe zìnà lérò pé ta ló kù láyé tí ò ṣe rí bí obìnrin kan nìyẹn ọlẹ́ni tó kọnu sóhun kó ń fẹ́ fẹ́ o ó fi nǹkan kan lọ ń tó wọ́n ma ìhà tí ẹ̀sìn Islam tọkọ sírò tí wọ́n fi lọ ń yẹn sáwò kí ni wọ́n fi lọ ó lẹ́ni tó fẹ́ fẹ́ o ó fi lọ ń wí pé òun gbọ́dọ̀ fún láǹfààní àti bọ́ọ̀n ní ìbálòpọ̀ kó tó di pa àwọn fẹ́ra wọn torí kẹ́ni tó wọ́n fẹ́ ó yẹ kí òun ó lè máa bó ṣe rí Allah láì jẹ́ pé ńṣe lèèyàn fẹ́ ra ẹ̀pà ẹ̀pà yẹn ó wá jẹ́ àṣẹ̀ṣẹ̀ jáde ẹ̀pà tá a ti mà bóyá wọn kóró ẹ̀pà tí ń bẹ nínú èpo ẹ̀pà tuntun bóyá wọn ti dàgbà gbó débi pé èèyàn lè jẹ tí ó dùn lẹ́nu àbí tí wọ́n máa ṣe bákànbàkàn lẹ́nu ọwọ́ àtọ̀rọ̀ lọ́dọ̀ ọmọ ẹlẹ́pà pé jẹ́ǹjẹ̀ kan o tí èèyàn wá dàbẹ́ tó máa ń sọ pé tó bá mọ̀ pé o bá serious fún marriage ó sì pinnu lérò pé kémi ọfẹ́ ọ àfi kó wọn kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àfi wọn kọjá lára rẹ̀ a'udhu billah àzìnà a'udhu billah ó ti pọ̀ bàjẹ́ lóde ìwòyí ebi pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń sọ pé wọ́n ń so yìgì láàrin rẹ̀ àtẹnìkan onílọ́jọ́ gbéyàwó rẹ̀ onílọ́jọ́ tí ọkùnrin tó ń fẹ́yàwó tó ṣe pé obìnrin yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó bá lọ páwọn fẹ́ kí ìgbéyàwó yẹn kó sojú àwọn wọn à lọ nítorí ìgbéyàwó tí wọ́n fi kẹ́wọ́ yẹn ṣùgbọ́n wọ́n lọ ń lọ pé talẹ́ni náà tó gbé pàǹdà àwọn fẹ́ mà nítorí pé ẹni tó ń fẹ́ tínú rẹ̀ ń dùn yẹn tóròkó ń rí ìyàwó fẹ́ yẹn alókúta wọn ni láì ṣe táyà wàlà hàwùlà wàlà quwwata illa billah torí ẹ̀ zina ti pọ̀ tí wọ́n bá ń yànnàna ntọ́ wà lábẹ́ àkọlé yìí yóò máa ṣe ọ̀pọ̀lọpọ̀ aláìmọ̀kan onífẹ̀ẹ́nu alágídí ó ń bàjẹ́ yóò máa ṣe wọn ní ààín ike àá ṣé gbogbo àwọn obìnrin táwọn fẹ́ náà wọn èso ń zìnà ni àwọn táwọn ọjọ́kùnrin ń zìnà bó o wá làwọn obìnrin ọ̀sẹ̀ ní jọ́ ń zìnà tá làwọn ń bá ṣe táwọn fi gba irú oyè kóyè kò sínú táwọn ń béèrè ń ta wọn táwọn bá fẹ́ kọnu sóbìnrin pé àwọn fẹ́ pé ṣé o ò ṣe ránù rí. àwọn kakún ìbásíkò jẹ àtàìlérò subhanallah ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń so igi fún obìnrin tí ń fẹ̀yìn gangan lára òun lálé rẹ̀ nígbà tó na ajá lè fún wọ́n ti ṣe zina débi hín ó ti àti dóyún. tó jẹ́ pé obìnrin yẹn yóò ti inú síwájú ni níbi tí wọ́n bá ti ń sọ pé wọ́n ń so yìgì oyún ti kọjá ń tá a lè fìgbà nú mú láfi mú mọ́lẹ̀ tí wọ́n fi ní dààmú pé nǹkan ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. nígbà táwọn ẹni tó ní mà nípa ẹ̀sìn bá ń sọ fún wa pé wọ́n máa so yìgì lórí oyún kí yìgì yẹn ó nítumọ̀ lẹ́yìn náà ń bolo oyún ti wá ṣebí ìyàwó tuntun ni wọ́n sọ pé ọ fẹ́ eléyìí ṣe jẹ́ báwọn yọ̀ọ́ pé má wo bẹ́ẹ̀ tí wọ́n bá ní kó wò má wò ok èyí túmọ̀ sí pé ìbàjẹ́ yẹn ti pọ̀ jù kọ́dọ̀ ọlọ́mọ méjì gan òun náà lẹ́yìn ìzìnà ọ̀hún yóò lẹ́ni táwọn jọ ń ṣe nì ẹ sáà ti bá wọn sọ ìjì bó la fẹ́ sàárín yẹn. Al-Imam Ibn Al-Qayyim rahimahullah ó Allahu azza wa jalla jáde pọ́nbélé nínú Al-Qur'an ike haram ni ká fẹ́ obìnrin tó bá ti ṣe zina rí lọ́ngbọ̀n o ó túmọ̀ sí kó àwọn pàǹdà tó gbé sílé àwọn tó ṣe wípé ìwọ náà mọ bó ti ṣe jẹ́ nítorí tí wọ́n máa parọ́ títí wọ́n lè parọ́ fọkọ tí yóò bá jẹ́ pé wọ́n lọ ń bá ṣe zina kódà kó yẹ pé wọ́n lọ gbóǹzì náà àdúgbò yín. yọ bọ ọlọ́kàn láti mọ̀ ẹ́ ìyàwó tó ti wà nínú mínísítírì yẹn ó tójọ́ mẹta nítorí pé àwọn alágbèrè ń zìnà fúnra ara wọn àwọn gé ru wọn ẹni tí ń bá obìnrin ṣe zìnà nìsín tó bá kan kó fẹ́yàwó kí ẹsẹ̀ tó gbọ́ kankan tó bá kan kó fẹ́ yà wò kò ní kọ́nu sí ètí ń bá ṣe láéláé ṣé òun wà very sorry pé ẹni táwọn ọmọ mi òun àti dáàdi sọ pé òun fẹ́ lò náà máa fẹ́ òun ò lè fẹ́ lò má bínú lẹ́yìn zina ọdún mẹ́ta torí ẹ̀ Allahu azza wa jal ó ṣe lé wọ̀ ó ní wa hurrima dhalika ala àṣekáfẹ́ obìnrin onízìnà. abóbìnrin tó jẹ́ ṣẹbọ aséléwọ̀ lórí àwọn olùgbàgbọ́ òdodo torí pé islam ò kí wọ́n ọkùnrin gan kọjọ́ ń zìnà wọn sọ pé ah, ta ló wá sọ ọdún zìnà ta ẹbí wọn náà pátánà rárá islam ó sọ ọkùnrin ó sọ obìnrin ó lè nítorí pé àǹfààní ńlá ń bẹ́ẹ̀ nínú òfin ṣẹ̀ríà ní ìgbà tí ẹ̀yin tẹ́ ìso ń zìnà lọ́kùnrin tẹ́ ẹ bá yẹra fáwọn obìnrin tó ti ṣe zìnà rí ẹ rí i pé yóò mọ lórí àwọn tó ti ṣe zìnà rí òun àwọn ẹni tí ò tí ì ṣe zìnà ńkọ́ wọ́n ṣọ́ra kí ló dé tá fi rẹ́ni gidi kọnu sí ọ ipò ń fẹ́ fi ọ torí pé ó ti ṣe zìnà rí nìí eléyẹn yóò mú kí àwọn èèyàn wá gbódẹ́kun fúnra wọn nípa ń ṣe zina nítorí pé islam yẹn sọ pé nǹkan kan ọ̀dà kó tún wá máa ṣàwọn èèyàn lójú kòkòrò pé ẹ lè fẹ́ wọn kí á la mú bẹ́ẹ̀ nu ó dàbí ìgbà tí ọmọbìnrin kan àti ọmọkùnrin kan wọ́n ṣe zina wọ́n fi lóyún wọn wá bímọ wọ́n bí ọmọ zina na á sọ pọ́jọ́ àkíkọ̀ ni náà wọ́n á sọ pé tọ̀ àwa ń lọla lọ́la àwa hmm, ń bó tilẹ̀ jẹ́ ni o ẹni ni na ntọ́ba ti mú ọ tọ́ba fi wà ń bẹ̀ ọ̀nkànfẹ́ sọ̀ntọ́ takò wà ni kí o bá tó sì fọwọ́ kan lọ síbẹ̀ ó túmọ̀ sí pé n tó ṣeun gbogbo bó tilẹ̀ wù kó burú tó o ti parẹ́ ìwọ lọ subhanallah nígbà tí wọ́n bá dẹ́yẹ sí tí wọ́n bá sá fún títọ́ náà lọ tí wọ́n wọlé àwọn ẹni tá a pè pé kí wá ah, tuma ni pé ọ̀nà gbà kò burú tiẹ̀ burú ó túmọ̀ sí pé ẹ fi àyè lẹ̀ fáwọn míì náà láti tẹ̀síwájú pẹ̀lú ìbàjẹ́ nù olúwa ẹlẹ́dàá sọ pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ìtẹ̀lé ti Allah àti ìpáyà rẹ̀ ẹnikẹ́jọ́ máa ran yín lọ lé lórí ẹ máa ran yín lọ lórí àti dẹ́ṣẹ̀ lórí àti takò ti lọ́ngbọ́n yẹn o. àwa wí tán àkọ́kọ́ sẹ̀rí àní mọ́fẹ́ ń zìnà ìwọ gan alára tọ́jọ́ ń zìnà ò sẹ̀rí ọ̀gbà kí o rí ẹni tí èso ń zìnà fẹ́ ìwọ tí èso ń zìnà ọ̀gbọ́dọ̀ fún ń zìnà ìwọ onízìnà kùnrin ọ̀gbà kọ́ ẹni tí ò ṣe zìnà rí ń zìnà ẹgbẹ́ rẹ láti ọfẹ, torí pé ọ̀bùn lọ́yẹ kọ́ máa sọkọ fún ọ̀bùnbìnrin kó a jẹ́ pé àwọn ẹni tí wọ́n mọ́ àwọn máa jẹ́ ọkọ fún àwọn ẹni tó mọ́bìnrin kọ́ máa lọ́ọ́ di pé ọmọ máa lúpọ̀ ní wọ́ọ̀dù tòmáfóńsì náà àìmọye tẹ́kọ̀ ń zina nìsín ó lè gbóyún oṣù méjì wọlé ẹ̀ ìwọ ò ní fura nítorí pé ò lẹ́ẹ̀xpírẹ́ǹsì báwo ni obìnrin máa rí tó bá ti lóyún ìwọ ọ̀dà kan mà ọkàn rẹ obìnrin ló kì í òun sì sọ ọ ní ti ń gbóyún kan á bọ̀ tó sẹ́ yí pé láti bí ìdá ló ti lóyún ìwọ níbi tó wà láì mọ̀ pé ọmọ bí ìdá ni wọ́n bí fún ọ. àwọn olórí ilé ọmọ wa bá yín kà á actually Muharram iná lẹ́sọ igi báwo ló ti possible kí obìnrin ó bímọ ní Jumada al-Akhirah ẹ fi ẹsẹ̀ gbé ìyàwó lóṣù kínní ìyàwó bímọ lóṣù kẹfà àwọn táwọn afíkì ọmọ akpé a ah, akọlù mọdẹtẹ lhamil ńlọbìnrin yẹn fi bímà àsìkò tó kéré jù tóbìnrin lè fi lóyún ni ẹ láti six months ó ló ṣe jẹ six months tó bá fẹ́ yàwó ń jẹ ní ní muharram ó sì bímà ní jumada al-akhira sóṣù mẹ́fà nù àbí márùn. jésù oṣù mẹ́fà nìyẹn. ọ̀dà bóòlù tí a jẹ́ bẹ́ẹ̀ gbogbo nǹkan tí wọn ọba ti sísọ lórí rẹ̀ ẹ̀mẹ́jẹ̀ a máa wádìí iṣu désàlẹ̀ kòkò ọwọ́ agbọ́mọ zina wọlé so irú rẹ̀ pọ̀ gan táwọn kóbìnrin mi fẹ́ wọlé ọkọ nísìn wọ́n sọ pọ́ la abónigan ni wọ́n sọ igi rẹ̀ ọmọkùnrin kan tó ti ń gan máa ti pẹ́ tó rò pé òun ò rí fẹ́ ó ti wá rí pé òun ò ní rí fẹ́ yóò máa sunkún sóbìnrin lọ́rùn torí káwọn obìnrin míì yàní àti mú wọn kò ṣòro fáwọn zina gbàtà dúró géńdé máa ń sunkún sóbìnrin ròǹdó lọ́rùn pé dákú this punishment is too much ó yẹ kó wo mí ṣe i can't bear it kí á ní ìsèfọ̀ yọ̀ọ́ ọmọ fọ́ra lórí bí ọmọ. kí ni kí n ṣe fún ọ you know akọ́lẹ̀ ti gbẹ pé ìwọ ni màá fẹ́ bí títà ń fọwọ́ ra bàbá onídírámà lórí náà sọ pé tó nǹkan fẹ́ ni pé ọkàn jẹ́ kó wò di rẹ̀ pàtó ti láǹfààní àti fẹ́ sọ ìwọ wàá wò di obìnrin ó sì kọ́ dàbọ̀ dáadáa lọ́ọ̀bà lé ọkọ rẹ̀ bí ọ sọ pé kò burú kọ́kọ́ tọ́ ọ wò láì tí akramakumullah wàláhì bóbìnrin mi ṣe lóyún fún ru eléyìí nù sẹ́tì mọ̀ pé ń sábà ọjọ́ kan wà O si mà ó O wa rẹ̀ ọwọ́ àròpọ̀ ọba ńlé láì mọ̀ kọjá lọ́wọ́ nígbà tó wọlé wàlá hawla wàlá quwwata illa billah irú rẹ̀ pọ̀ gan ti máa ń ṣẹlẹ̀ láyé mi nítorí pọ̀pọ̀lọpọ̀ Allah ìròrí yaani ìròrí tí ò títì ni Islam ó di gbogbo ọ̀nà àbàjẹ́ nínú kó dínà àbàjẹ́ ló sọ pé ìwọ èso ń zìnà ọ̀gbọ́dọ̀ fóbìnrin tó ṣe zìnà rí ìwọ obìnrin onízìnà ni ọ onízìnà ẹgbẹ́ rẹ ni ọ máa retí ìwọ ọkùnrin tó ń ṣe zìnà ó ń zìnà ẹgbẹ́ rẹ ni ọ fẹ́ kí ló dé tó máa ń rùn sẹ́yìn ọkùnrin tẹ́ ń ṣe zìnà láti fi ó ń zìnà ẹgbẹ́ yín. wọ́n ní actually àwọn ò save àwọn ò secure even as a matter of fact irú àwọn obìnrin tó ti ṣe zinari yẹn gan àwọn ò lè believe pé wọn à ní ṣe má náà bá wọlé ok ìwọ ńkọ́ ìbí wọn náà ń ṣe zina ṣé ìyàwó rẹ náà believe pé òní máa ṣe zina continuously torí rẹ̀ kò tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà kọjá pé obìnrin tó fẹ́ ọjọ́ obìnrin tó jó ní zina ìwọ tí èso ń zina gẹ́gẹ́ bí Olúwa Ẹlẹ́dàá wa bó ti ṣe pa láṣẹ nínú Suratul Nur. torí ẹ Allahu azza ó fi hàn wá pé ẹni tí ó bá fẹ́ onízinabìnrin bákan méjì inú kó ní ọjọ́ rẹ̀ àbí kọjọ́ sẹ̀bọ̀ tó ti pé nínú òfin ṣẹ̀ríya ṣẹ̀ríya ọ̀gbà kóbìnrin mùsùlùmí ó jẹ́ ìyàwó fọkùnrin tí èsè mùsùlùmí níbi tí zina wà burú dé Allahu azza wa jalla nínú kọjá kó ń zina ẹgbẹ́ rẹ̀ ní ọ̀fẹ́ àbí kọjọ́ sẹ̀bọ̀ eléyìí ló fà á ìgbà táwọn olùmọ̀wò pé a ah, wọ́n á gbá obìnrin ọ̀fẹ́ ẹni tí ìbá ti ṣe mùsùlùmí ajẹ́pọ̀ àyà yìí wọ́n ti parẹ́ àyà yìí wọ́n ti parẹ́ báyìí ni apá kan nínú àwọn olùmọ̀ sọ ṣùgbọ́n Ibn Qayyim ní kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ wọ́n parẹ́ ń bẹ digbí because ìwọ tó ti ṣe zinari ń you are just bastard kò yẹ kó jẹ́ pé àwọn èèyàn gidi lọ́fẹ̀ẹ́ o àwọn èèyàn rádaràda àwọn èèyàn jákujáku àwọn èèyàn játijàti bíi tiẹ̀ ńlọ́yẹ kọ́ fẹ́ because tí ọkọ tí ó bá fẹ̀sùn kàn ọ́ lọ́jọ́ iwájú kí wọn náà lẹ́nu àti fẹ̀sùn kàn án ìbá ò lọ́bọ̀ tó ń sori tí nàkì tí ò are we not in the same ministry? òun ṣe zina ìwọ́n kọ́ tó bá tiẹ̀ tún lọ jẹ́ pé pẹ̀kí lọ́pàdé pẹ̀kí ìwà àti ẹ̀ náà lẹ́tún máa jọ ṣe zina tẹ́lẹ̀ ṣé ẹnu rẹ̀ ọgbà pé máa gbá etí ẹ̀ ń ranù pé a ah, lẹ́nu ẹ̀ tó bá gbà máa gbà méjì because tó ń bá jó ranù ìwọ́n kọ́ ó rẹ̀ gbé so ìwọ náà rábùkù tó wà ń nìsí. kápẹ́ ọ̀padà fẹ́ obìnrin tẹ́ǹjọ́ ń ṣèṣì náà ọ̀padà fẹ́ níjọ́ tẹ́ bá ń rìn ìpàdé ara yín lọ́jà sátìmọ́ wò bí tọ́ wà because yọ fẹ́ dá yẹyẹ rẹ lẹ̀ kó tiẹ̀ tún ra amútúnfúlù tó fẹ́ lẹ́yìn kọ́ máa wo pé ok ẹ ẹ ń tọ́ padà fẹ́ nìyẹn olórí ibu kó tún á jẹ́ kó ń ò tí ì rọ́kọ̀ dì sí kó lórí ibu ọba tèmi jẹ́ ọwọ́ á lọ fẹ́ lomi okùnbi tó gbà jáde lọ́jà yìí tẹ̀sí mọ pọ́nà kan ọ̀wọ́jà wọ́n fẹ́ sá yóò di ọmú ni. torí ẹ ẹ má fi dín báyé jẹ o ẹ bẹ̀rù Allah ìwọ ní ìsìn ò ní bímá kó fẹ́ kó wọn bá ṣe zina kó tó lọ ilé ọkọ rẹ̀ ò ní lábúrò lóbìnrin kó fẹ́ kó wọn bá ṣe zina kó tó lọ ọkọ rẹ̀ ò ní láǹtí lóbìnrin kó fẹ́ kó wọn bá ṣe zina kó tó lọ ilé ọkọ rẹ dádì rẹ ti kú mọ́mì rẹ ọ á wà nípa ẹni tó tún bùkátà ọkùnrin ò ní fẹ́ rí ọkùnrin kan tó mọ̀ rí láyé yìí kó máa wá mọ́mì rẹ̀ wá. wàláhì ọmọ òbúya rẹ̀ rí ọmọ òwojúya rẹ̀ rí tó bá lọ ṣẹlẹ̀ wípé ọkùnrin kan ọ wá mọ́mì rẹ wá ó sì fúra mọ̀ pé wọ́n ń bára wọn sùn. la ilaha illallah. ìyá gan ó ti gbàgbé pé ọmọ lélẹ́ yìí jẹ́ sóun nígbà tí wọ́n kó fún un bí ọmọkùnrin kan ni ẹ̀ ó ní nílé àwọn mọ́mí òun ó ti kọ dádì òun ti pẹ́ àwọn á ń gbìyànjú pẹ̀lú mọ́mí yẹn kọ́kọ́kọ́ gba Islam ó ń ṣagídí so òun tí wọ́n ń bá wọn sọ̀rọ̀ pé ẹ̀ ní ọkọ ni o because pẹ̀sẹ̀ wa ní ìṣe ẹ̀ dàgbà tẹ́ ń bá ń bùkátà ọkùnrin ọkọ ní kẹ́ ní o tó ń ti pé ẹ̀yí ṣe mùsùlùmá ṣùgbọ́n àwọn ò lọ́kàn táwọn fi lè gbà á táwọn máa rí i pé àwọn ọkùnrin ṣe yàmàkàn lórí yín bíi eṣinṣin lórí ìgbẹ́ bẹ́ẹ̀ làwọn ń sọ fún màmá o títí tó fi di ọjọ́ ní ọlọ́kùnrin yẹn ti wọlé àwọn wá láti bí aago mẹ́sàn-án náà tó fi máa da aago kan tó fi máa di kinní kan òun sá ń gbọ́ tẹ́nìkan ń gbin láì jẹ́ tìgbẹ́ kí ló ń ṣẹlẹ̀ òun sá fura pé arákùnrin yìí o ó ti bà lórí ìyá o ha ẹ wá wo bá sọ ṣe ń bu mọ́ ńlá àbí kò wọ́n jalẹ̀kùn àbí kò wọ́n rọ ọkùnrin mú kò wọ́n má sùn lọ pààyàn ó ló ń sá ro gbogbo ẹ̀ subhanallah ó ní ọkùnrin ń lálẹ́ náà lọ jáde lọ́fẹ́ máa lọlé ó ń ṣe ajáke ẹ̀mẹ́nu ànánu kí ló ń ṣe pẹ̀lú mami o ní àwọn ẹ̀kọ́ náà understand náà ó yẹ sọmadé náà kí n understand what ìyá tòun la ilaha illallah ìyá pẹ́gbin bá mi ìyá kó rẹ́gbẹ́rẹ́gbẹ́ bá mi. tọ́ba ni òun fẹ́ ṣe. òun fẹ́ jẹ́jẹ́ kan fún pé òun ò tún dánwò má láyé òun ò tún wálé yín má ọjà bíi ètò ti dánwò yìí ń kọ kí la ní ká lè fi parẹ́ nu ọpọlọ onígbà tó wọn bá màmá òun màmá wa ń ṣe bí ọmọ ọwọ́ lọ́dọ̀ òun gbà tó ti mọ̀ kó ti ọkọ mi má bínú ta lọ́kọ́ yín lọ́kọ́ yín àwí ẹ wa kẹ́ ẹ ẹ ti pẹ́ lórí mi èsìkèsì ní ba yín yìí tó ń ti pé yàrá ẹsẹ̀ mùsùlùmá àmọ́ wọ pé wọ́n ló bí òun tó wá yẹ ká pé ìyá òun ni wọ́n á ṣe zìnnà yìí. òfin wa ọkọ fún wa láti jẹ́ ẹni tí wọ́n máa ṣe zìnnà á límítì onízìnnà. lọ́kùnrin lórí pé kọ́ máa robìnrin mí fẹ́ àfọ́nzì náà obìnrin àwọn are very strict lórí obìnrin tó bá ṣe zina kọ́ máa rọ́kọ àyàfọ́nzì náà lọ́kùnrin so eléyìí òun náà ni nǹkan tí a gbọ́dọ̀ ṣe nítorí pé a fẹ́ dínà bàjẹ́ a fẹ́ kí bàjẹ́ kó tẹ̀síwájú láwùjọ àwọn mùsùlùmí eléyìí jẹ́ báwọn ẹsì lọ́ọ́ dì í mú o kò sí tàbí ṣùgbọ́n àwọn zina gan fúnra ara wọn wọ́n mọ̀ pọ́ bùn làwọn wọ́n mọ̀ pọ́ bùn làwọn. ẹ̀ríkò tí wọ́n bá fẹ́ béèrè nísìn tó bá pé ìyàwó ló ní yóò ní ẹ dákun tí èèyàn bá ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ kí ni ṣẹ̀rí àníkàsí yóò sọ yanya yanya. téèyàn bá ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ wọ́n wá ṣe zina àmọ̀pọ̀ fẹ́yàwó àwọn àni ẹ̀dá kùn téèyàn bá ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin kí ni ó ṣe àwọn aṣọ ti ni àbí ó ti níyàwó béèrè lẹ́ni jó dìgbà tó bá ọ̀dà lédè kúkúrú lédè kúkúrú ń ta sí i. torí kọ́ mọ́ bàjẹ́ pàwọ́ la sílẹ̀kùn bàjẹ́ fún ẹ ẹ actually ó ṣèèṣì ó ṣèèṣì báwo máa ṣèèṣì pọ̀ kọlu kọ́ọ̀pù ó lé bọ́. ẹ rí i pé ẹnu ọmọ tí o náà bẹ́ẹ̀ ni ìbàjẹ́ ṣe rí ìbàjẹ́ ò dàbí dáadáa gbogbo ẹni tó bá sì fura màá ń bẹ̀ pé ó ṣe zina rí ẹ rí i pé táwọn bá jẹ́ ẹni tí èsè zina ojú burúkú wọn fi máa wò láéláé nítorí pé o ti bá tọ́mọ ẹnìkan jẹ́ o ti bá tàǹtí ẹnìkan jẹ́ o ti bá tàbúrò ẹnìkan jẹ́ obìnrin gan torí rẹ̀ dàrú tọ́gbà kan máa bó ń ṣe zina ọjọ́ ẹ̀sìn rẹ̀ kọ̀la ọ̀pọ̀lọpọ̀ wọlé ọkọ lálẹ́ yìí àárọ̀ ọ̀la ni wọ́n lè dànù kí ló dé àwọn ọmọ kó ń zina nìyí torí pé kò sọ́kùnrin kan tẹ́mi ń bẹ lára rẹ̀ tó wù ú láti jẹ́ ẹni tó ṣe pé láti jẹ́ ẹni tó ṣe pé obìnrin tí àwọn míì tí wọ́n ti lò rí ni ọ̀fẹ́ afẹ́ntí ọ̀bá gbádùn olóògbé mi ọmọ wo bẹ́ẹ̀ yẹn mo sáfẹ́ yàwó náà ni torí iye obìnrin òun náà ni kí wọ́n bá ń lé kó sọ́ra rẹ̀ lọ́nà tọkọ ó fi bá ń lé níjọ́ tọkọ bá bàlẹ̀. yàtọ̀ síta àwọn bàbá tí ò gbádùn sẹ́nìkan lọ bá wọn tó lọ yọjú sí wọn kó fẹ́ fi ọmọ wọn ó wà níta ni nínú yín wọn wá náwó sí ọmọ tó fẹ́ fi ọmọ rẹ̀ ṣé ìwọ ti tó lọ́kùnrin báyìí ó ní kò yí òun dáàdì bó ń ṣe wà ní ìfẹ́ rí pọ́kùnrin lò ó ní n tó gbà lérò ni pé tó o bá níyàwó fẹ́ jẹ́ kó òun ó rí lára ọmọ ah ṣé kí ni ìtumọ̀ eléyìí bàbá ní tó bá kó bá níyàwó fẹ́ kó fọ́mọ lóyún bàbá ọmọ tó bímọ yàtọ̀ síta àwọn kan náà lágboolé wọn tọmọ bá sọ fún wọn kó n ti rẹni tó ń fẹ́ fẹ́ wọ́n sọ pé tó bá jẹ́ pọ̀ ọba ti ṣe tán tó fẹ́ yàwó kọ́kọ́ dán wò tó bá lóyún ńlá tó yọjú torí kọ́ ọmọ lọ fèé tẹ́ jókòó lọ́dún rẹpẹtẹ tí ò ní bímọ subhanallah ṣé ẹ̀yin lè legalize haram tẹ̀fí wọn sọ fún àwọn ọmọ yín pé wọ́n gbọ́dọ̀ ṣe zinana yóò ṣe zina débi kóbìnrin ó lóyún ọ̀dà ẹni tó ti tó ti wà fún wa kó tó di wípé aṣọ ìgì lórí rẹ̀ ẹ dákun sẹ́yìn kan tún sẹ́kù mà bí ẹni tó fẹ́ yàwó ni ọjọ́ tíyàwó wọlé gangan lọ́ba bọ́ọ̀lù. ó wo yẹn títí dago mẹ́ta gbalaja ni wọ́n ní kí ló dé ó ní àjáre tuntun ẹni tó rẹ́ pé agbogbo ìgbà náà ló ń bá sùn tẹ́lẹ̀ à yàwó tuntun ẹ mọ̀ pé ìwọ tí èso ń ranù ìwọ tó jẹ́ pé òye so ń ranù ni wọ́n mọ̀ kọ́ lẹ́kọ̀ọ́ à alẹ́ àkọ́kọ́ ó lè yẹn máa ṣe ọlọ́run níjó fẹ́lẹ́ o. yàtọ̀ sáwọn èyí tó jẹ́ pé ẹni tí ò bá ti sọ iye ara rẹ̀ wọ́n ní e wọ́n ní kọ́bọ̀ so a òfin tí Allah ṣe ń lò ti dáa jù a gbọ́dọ̀ wà very very strict nítorí tó bá jẹ́ pé yìí bá ti dànù fóbìnrin nítorí pé ó ṣe zìnà iyì tọkùnrin náà ò sí ń bẹ̀ nítorí pé ó ń lò náà sẹ́mi pé pẹ̀kí ṣe déédéé pẹ̀kí ara wọn nù kò ní sí wàhálà. unlike tí ọkọ ọba jó ń zìnà tọlọ tí ó ń zìnà ó kéré jù tó ọba lè dànù gbogbo ìgbà ló máa sọkọ bá kùn bí ọ̀rọ̀ sí ẹ sì dín mú o gbogbo ní ìyẹn bá ti ṣerí láyé tí ọ bá wá ọ̀rọ̀ gidi láti bẹ́ẹ̀nì kejì rẹ̀ sọ tí ó bá rí yóò padà máa kà kápọ́kọ̀ ọmọ kó ṣe zinari. kápẹ́yàwó ọ̀mọ̀wọ́ náà ló ń zìnà ọ padà kà ọ̀rọ̀ àárín ọkọ àtìyàwó ó kọjá bẹ́ẹ̀ torí tó ti gidi sọ ọ̀rọ̀ míì lọ sọ wọ́n sọ pé a ti rí rí ẹ rí wọn bò tó náà bá ti fẹ́ fura kọ́lọ̀ tó ń fẹ́ sọ yọ lérú pé ah sọ <laughs> ọ̀tọ̀ lọ̀rọ̀ owó tó ń sọ kí ti orí wọn rí báwò bẹ́ẹ̀ náà lóbìnrin ó lè ṣe á ah, ẹ̀yin lágbára ju àwọn tí mo ti á ah, ó ti jarí ni ẹni àṣírí ọ̀padà tún náà ni tó bá jẹ́ pé ìwé ìbá sọ ń zina o tó bá jẹ́ pé obìnrin ní ìbá sọ ń zina o káṣírí tọkùnrin lọ́ba tú títí obìnrin lọ́ba tú tí ilé yẹn bá dúró digbí tẹ́lẹ̀ yọ bẹ̀rẹ̀ sí mi ẹ̀rí pé ntí ò nẹ́sẹ̀sìrì kọ́ fàjà ni wọ́n máa fi jà kọ́dà àwọn ẹni tí máa ń parí ìjà táwọn bá gbọ́n àwọn ni wọ́n máa sẹ́ǹsì pé ṣèèṣe pé torí ó burú jáì kìí ṣe téèyàn tó máa ń sọ fún pátì mi tó bá wá jẹ́ pé fẹ́ tẹ́lẹ̀ náà kó tó di pásìrì yẹn tukọ̀ lọ títí èyí kan tó ti ṣe zìnnárínú àwọn méjèèjì yìí tí ìfẹ́ ò sí láàrin rẹ̀ àti ẹnìkejì rẹ̀ ẹni tí ò ṣe zinari wọn máa sọ pé abájọ kò fẹ́ràn mi láti bí ìdébẹ̀ rí torí ìranù tó ti ṣe rí ẹ wá dì mú kò sí ẹni náà láyé tí ó ti kọ́kọ́ ṣe zinari kó tó lọ́lé ọkọ tí ó ti kọ́kọ́ ṣe zinari kó tó di fẹ́yàwó tí ọkàn lè balẹ̀ sí láéláé pé kò tún ní í ṣe máa tó bá ti mú ọ tó ti láyà báwọn láti pé kọ́ ọmọ ṣe zìnà kó tó lọ́kọ ẹni tó bá fẹ́rù rẹ̀ tó náà bá jó zìnà bí rẹ̀ wàláhì ọkàn rẹ̀ ò lè balẹ̀ tọ́ba ló ń gbọ́ ma ń bí ma àwọn lọ sanwó ọsùn pé àkókò mẹ́ni tó bì fún <laughs> torí irú àwọn eléyìí ní ìsinyìí báyìí ó ti játa yọ ọmọ sẹ wàláì tàláì gbogbogbò wàláì wọlé olóyún yìí ẹ ẹmi ọmọ ńjò làwọn afẹ ṣẹlẹ̀ yìí dà tó bá jẹ́ kọkùnrin náà ló bá ti ṣe zinari obìnrin yẹn inú hílàhílo ni ó wà wípé at any point in time nínú ìgbésí ayé làwọn obìnrin lè gbọ́ ọmọ wa kò ló bí àwọn làwọn bí fún torí pé ẹni tí ó bá ti lè kóra rẹ̀ ń jánu yọọ máa lọ wá àwọn aṣẹ́wó ká ni torí ẹ òfin ṣẹ̀rí àdá púpọ̀ ó nírú ẹyẹ ni ẹjẹ́ kọ́ wọ́tọ̀ ẹyẹ lọ. kí wàá nínú rẹ̀ ń dùn sí nígbà tán fọmọbìnrin kan lọ pé ó ti túbá àmọ́ ó ṣe zìnnà nígbà kan ju ajá lọ. inú rẹ̀ wá ń dùn á lọ sọ fún àwọn aṣíwájú rẹ̀ pé ẹ má bá ń yọ̀. ọ̀rọ̀bìnrin kan ti ń yẹ ṣe ìyàwó kejì ẹ́ bó lọ́jọ́ wọn ló ti ṣe zina púpọ̀ rí àmọ́ fẹ́ tú bábà à ilé tiẹ̀ ni ọ̀wà wà <laughs> kí ni inú rẹ̀ ń dùn sí eléyìí ni wọ́n ń pè àbó so torí ẹ kíyè sára ẹ máa anabi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ó ní ẹ máa select ta ni jẹ́ ìwọ ló select ta ni ó jẹ́ bàbá fọ́mọ rẹ̀ so ayé wà fún yín lónìí láti select tó bá ti wọlé rẹ̀ tán ó ti di nǹkan mi kìí máa ṣe pọ̀ rọrùn pé obìnrin ti wọlé lónìí ọkọ ọlẹ̀ lọ́la commitment nìgbéyàwó ẹ̀hẹ́n rí ngbà tí sọ abẹ́ sọ fánàbì sallallahu alaihi wasallam ó ní mo ti rẹ́ni tí mo fẹ́ fẹ́ nínú àwọn ansọ́ọ̀rù ẹ máa gbọ́ èdè o mo ti rẹ́ni tí mo fẹ́ fẹ́ nínú àwọn ansọ́ọ̀rù yẹn ni pé mo ti rìn pàdé rẹ̀ anábì wa ni sọ o ti wo ó yẹn wá sọ pé n ti wò á lọ wo ó torí gbéyàwó dàbí ẹran léyà nísìnyí mo kó hundred thousand fẹ́nìkan pé bá ń rẹran léyà ó sì nírú ẹran tí máa wù èmi kúrú ni lọ́ba lọ gbé àràhàrà wà nígbàdàgbà kámú àbí nígbà kámú nígbà kámú ni pétọ̀ kí ọlọ́ọ̀sá ti gbà bẹ́ẹ̀ kọ́ níyàwó bẹ́ẹ̀ kọ́ níyàwó nísìn obìnrin míì nísìn nínú èrò àwọn ọkùnrin tí ọrùn obìnrin bá gùn bíútì ni lọ́dọ̀ ẹlòmíì á kèsè bíútì kí lọ́rùn tiẹ̀ wá gùn bá ń sí láì sàgbámù rere tọ lọ́dọ̀ àwọn tó sì kàkún bíútì irú obìnrin táwọn ń wá nù torí ẹ̀ ìgbà tí ìwọ wá ti wá fẹ́rù rẹ̀ tó rí tẹ́lẹ̀ kò lè easy o kó a sọ pé hàn torí ọrùn rẹ̀ tó tiẹ̀ wàá gùn yìí ló fi fẹ́ kọ́ lẹ̀ a sọ pé kádàrà tiẹ̀ nù èèyàn dàbí búrẹ́dì ike búrẹ́dì tó gbé wá fún mi yìí èmi jẹ búrẹ́dì oní ṣúgà lọ́pàárọ̀ rẹ̀ èèyàn dàbẹ́ tó bá ti fẹ́ you are now committed láti sọ láti mójútó èèyàn lélẹ́yìí kì í ṣẹranko èèyàn lélẹ́yìí kì í ṣọjà. So torí ẹ̀ ń ṣeré àsọ pé wò ó torí tó bá wò ó eléyìí ní òjì ẹ̀ lè pẹ́ fúnra yín ó wù ọ́ nítòsí wù èmi kò wú ọ́ náà lẹ́sẹ̀ rí pé ẹni tí wọ́n ń kú nítorí ẹ̀ ẹnìkan mọ̀ pé ẹ̀ kí ló fẹ́ torí ẹ̀ ńgbà tó ti wá róbìnrin tó fẹ́ fẹ́hùn ìsìláàmù fẹ́ kọ́ sọ tí wọ́n bá wá fẹ́ obìnrin lónìí tó ń kọ́ ọ́ lẹ̀ lọ́la ọkọ̀ ọ́ lẹ̀ lọ́sẹ̀ tó tẹ̀lé ọkọ̀ ọ̀lẹ̀ lóṣù tó tẹ̀lé gbogbo onílàkàì ní tí wọ́n kọ́kọ́ máa bọ̀ ọ̀rọ̀ ni pé ṣèṣe kò sí obìnrin fẹ́ ojú tí orí kò dàbí pàápàá bóbìnrin yẹn ṣe rí àwọn ńlá pẹ́ ọbọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ táwọn ńlá ká mi bá tún gbé wọn pé ah ọmọ yìí sùnra nu ọmọ dáadáa ní kíníkan ni wọn á bi àwọn fámìlì rẹ léèrè pé ṣé ìsìnkú ọmọ yìí ti rán mẹ́ńtà rí nítorí tó bá ké mẹ́ńtà rẹ̀ ìdákúrekú ní máa padà sẹ́wọ̀n kásìkò tí orí ń bá tún dàrú padà yọ ọmọ òpin kí ni wàá wá wọlé so ó lè kó nǹkan obìnrin ní kọ̀kúkọ̀ generally àwọn obìnrin tẹ́rí tán sẹ́kù lọ́dọ̀ kan kìí ṣe pé ìfẹ́ kan ló dé wọn kú o ọ̀pọ̀lọpọ̀ fi obìnrin sílẹ̀ nítorí kò fẹ́ ìyàwó ti bá débi hin tàbí ẹtí fẹ́ ṣe tìyàwó tó yẹ pé ọ̀rọ̀ tí tọrọ yọ àìjákẹ́ ọkọ ni yọ jákẹ́ ẹ̀wù lọ́rùn yọ kàn lágbo láti jọ tí wọ́n ti jọkùnrin tó máa jà ọkàn yẹn lágbòrì obìnrin mi burú gan adúpẹ́ fọlọ́n páwọn obìnrin tó máa jẹ́ alùsùnà àwọn èsè báwọn àwọn máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ọkọ wọn àfitọ́kọ ọba jọ tó. ẹlòmíì nìsín ìyàwó yẹn ó ti fẹ́ gbẹ̀mí rẹ̀ tọ́mọ ní wò màlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá wá jẹ́ pé ṣẹ̀rí àbá serú òfin yìí tó wá lọ fún obìnrin ó ń zìnà ó wá ń sọ fún ọ wọn náà ó ti get up ah, ṣẹ̀rí àyídà púpọ̀ sàkékèé ṣe gbogbo ọ̀rọ̀ ni wọ́n fi ń bá wa sọ̀rọ̀ nítorí pé àwọn ńlá ká ìná ń bá sọ̀rọ̀ wọ́n ní ìwọ tí èso ń zina ọ̀gbọ́dọ̀ fún zina onízina onízina nìkan fẹ́ nínú nǹkan tí àwọn obìnrin tó ti ṣe zina rí máa ń ṣe àtọkùnrin tó ti ṣe zina rí tá máa ń ṣe ó dájú wípé ẹni tí èso ń zina kò lè bá láàmú kò lè bá láàmú obìnrin lè disqualify rẹ̀ totally. tí ìwọ ọba mọ̀ kó ti ṣe zinari ibi tó ti mà nù torí pé àwọn ọkùnrin lágbára jura wọn lọ bẹ́ẹ̀ náà ni wọ́n lẹ jura wọn lọ nínú tí sì máa sọ alágbára dọ̀lẹ ìní kíyàwó rẹ̀ ó disqualify rẹ̀ o ti lágbára tẹ́lẹ̀ wàlẹ́ ọ̀dọ̀lẹ ni. torí pé òun ti dán yìí wò ọtọ yìí wò ọbẹ eléyìí bá sùn gbogbo ó ti ma àwọn ọkùnrin lóríṣiríṣi ọdà bí ọmọ kẹtó ṣe zina ọmọ rondo wọn wá ń bi léèrè pé bọ́ọ̀lù ṣẹṣẹ bẹ́ẹ̀ ó ní wọ́n máa rọ̀ ọ́ mú ni ṣé ìwọ yìí ní ìṣiṣẹ́ nìkan lè máa bọ́ sùn kó ló ń bóbi sùn òun á sọ pé òun máa gbádùn ẹlòmíì òun gbádùn ẹlòmíì ṣe rí fìtínà láti rondo ká wá pé ètò ti dàgbà òun á disqualify rẹ̀ sáwọn pé wàhálà nù ọkùnrin náà tọjọ́ ń zìnà ó lè sọ pé ẹlòmíì tó ń ti bá ṣe zìnà rí wọ ọjọ́ wọn disqualification yẹn obìnrin náà ní máa ti ń dùn mọ́ ọmọláyé yìí ìbànújẹ́ ni ọmọ bá sùn ìbànújẹ́ ni ọmọ bá jí ẹ dákun ẹ kó àwọn ọ̀bùn ẹ kó wọn tẹ̀léra wọn káwọn ọ̀bùn wọn fẹ́ra wọn káwọn ẹni tí wọ́n jẹ́ ẹni tó má káwọn náà máa fẹ́ ẹni tó kọ́ máa fẹ́ ẹni tó jẹ́ ẹni tó má bíi tiwọn torí ẹ òfin yìí ó dáa púpọ̀ àwọn ẹni tó ṣe pé àwọn ti lọ fẹ́ onízìnà nígbà táwọn èso ń zìnà pọ́yọ́kùnrin lọ fẹ́ru wọn pọ́yọ́bìnrin lọ fẹ́ru wọn gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí kò ní jájòjì sáwọn àwọn ti mà wọ́n mọ nǹkan tí ń ṣẹlẹ̀ sáwọn nínú ilé àwọn ní gbogbo ìgbà kọ́ bàbá wa ṣẹlẹ̀ sí wọ́n tó ti mà má fi ń zìnà o kò sínú ìbéèrè tó strange fẹ́ni tó gbẹ́sìn yìí tó bá róbìnrin tó fẹ́ bá sọ̀rọ̀ pọ̀ fẹ́fẹ́ ṣe ó ṣe zinari tó ṣe zinari sọ àwọn tó yẹ pé wọn ò wọn ò wọn ò lajú wọn ò dákàmọ́ ní ọmọ kẹ irú béèrè wo là ń béèrè ọ gbádùn ni ẹni tí ń fẹ́ sílẹ̀ yìí wọ́n á ní béèrè sọ́nzìnà ni àbí èso ń zìnà torí ẹ ẹ máa béèrè. o sì ní ma béèrè ń béèrè àwàdà torí kọ́ máa máa kó náà máa dán kọ́ máa dán ọlọ́run níta àwàdà. so gbogbo nínú ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ síyàn rí láyé gbogbo orú ẹ̀ náà la ti rí ní nineteen eighty eight so lẹ́yìn ìgbà tẹ́mi ti wà ní Sudan pẹ̀lú bí ọdún kan ọmọbìnrin kan wá bá àfa àwọn akutọ̀nù. No lọ́wọ́ sọ fáfá pé nǹkan ṣe ń bọ níjò ní fóònù dé wọ́n kọ lẹ́tà sí ọjọ́ pẹ́yìn oṣù mẹ́rin lórí wọ́n sọ fáfá wa pé òun fẹ́ kémi ọ̀fẹ́ o àfáà wa pé ṣé bó ti rí pọ́wà ń lù tẹ́lẹ̀ tó tó ń tinú tó lè sọ̀rọ̀ wọ́n á gé ìrònú tèmi ẹni kò jẹ́ kí aláìsíwáta òun. kọ́ máa bi tí ó máa rọ omi sí nínú àwọn àgò afáwa ni ńgbà ń bá dé sọ ní Sudan yẹn kú mọ́ tí ẹ bá ti sọdún méjì wọn ò ní jẹ wálé nínú àwọn àyà tó kì í ẹ kọ́kọ́ sọdún méjì kẹ́ wálé <laughs> ẹ bá kọ́kọ́ sọdún alákọ̀ọ́kọ́ wọ́n kó yín lọ sínú àwọn ìlú wọn níbi tí ìyá wà so wọ́n nìkan lọ kọ́ dá wà bẹ́ẹ̀ sì máa pè àwọn kẹ́lẹ́ máa pé kìí ṣèlú yín nìkan ní bùkátà pé ká pe àwọn èèyàn sẹ́sìn Islam ẹ wá wò báwọn èèyàn ṣe gbọ́ Islam nínú Sudan bí wọ́n ṣe gbọ́ yìí so eighty eight yẹn àwọn ò ní wálé eighty nine látò wálé no eighty seven àwálé eighty eight láwálé ìgbà náà ló ń lọ bá àfa wa tó ń gbà tí mi á dé so máa lọ kútọ́nu sọ fún àwọn pé báyìí báyìí báyìí báyìí báyìí tó máa ní à èmi àkọ́kọ́ náà ọmọ kékeré ni mí tí wọ́n ṣe wá bí eighteen years ní wọ́n máa pé mo fẹ́ ìyàwó bá ọ sẹ́yàwó máa fẹ́ fẹ́ tí mo fi jáde nàìjíríà ìyàwó kọ̀ torí ẹ̀ tí wọ́n gbọ́n sọ́kẹ́ ọ̀sẹ̀sẹ̀ dìde ta dìde obìnrin ló ń lé ká wọ́n rán sùkúù bàbá rẹ̀ ń dààmú ká obìnrin ni lé ká wọ́n máa gba f nine. sọmọ ní kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ ọ yí àfa wa lẹ́nu so àmọ́ ìgbà tó wá òun àti màmá rẹ̀ wọ́n jọ wá sẹ́wọ̀n kó àwọn àgbàlagbà àwọn ò ní fẹ́ kó gbọ́ lẹ́nu tàwọn wọ́n á ní kọ́ yẹn káwọn ọmọ lọ pè wá màtọ́ wá dé máa pè ọmọ àfa kan pé wọn náà jókòó so wọ́n á ní ń gbọ́ kí ni wọ́n á wọ́n ní akẹ́fẹ́ ah, òní nkankan àni ọ̀dà oṣù àlà ẹ̀ ṣé ìwọ ò ṣe zina rí torí pé àgbégbó àwọn ọdún french yẹn zina ń bẹ̀ nígbà téèyàn mú mi pure water ni lọ́ba lọ́ba dákẹ́ ọ wá sọ̀rọ̀ lọ́ba dákẹ́ bọ́ọ̀ bá ti sọ̀rọ̀ èmi náà sọ̀rọ̀ tẹ́lẹ̀ náà èmi ọ̀fẹ́ fẹ́ yàwó báyìí sẹ́rí lọ subhanallah kò jóṣù mẹ́rin lọ tẹ́mi tún ti wà ń Sudan lẹ́tà tí mo rí báyìí wọ́n ní àti gbogbo ọjọ́ tí ń bá mi sọ̀rọ̀ yẹn ó ti lóyún ẹni tí wọ́n fẹ́ rọ ọmọ lẹ́sẹ̀ ni wọ́n ń wá wàláhì mùsíbà torí ẹ máa kíyè ẹ máa nífura lódodo ọkùnrin tó bá ń sẹ̀ ń kíní kan máa tì í pé nínú ìgbésí ayé rẹ kò sí tó kù ju ìyàwó lọ kò sí tó kù ju ìyàwó lọ àmọ́ àwọn bàbá yín àwọn gbọ́n jù yín lọ àwọn máa sọ fún ọ pé àti fẹ́yàwó ńkọ́ kò ṣòro ṣùgbọ́n kò tẹ́jọ́ owó ọbẹ̀ ló ṣòro wọ́n lè máa pé dáàdì ti lé jù wọ́n ti strict jù wọ́n ti sọ kíníkà jù ńgbà bá fẹ́yàwó bàbá rẹ̀ bọ̀ fẹ́yàwó ó tún á máa gba ráìsì wọ́n máa gba pé lálá fẹ́ fi jiyàn lónìí so torí di eléyìí báyìí ẹ máa fi ara balẹ̀ gidigidi ẹlòmíì wà tẹ́gbẹ́ kan náà tó kọnu sí ló ti gbà possibility wà kọjá pò ti lóyún tí wọ́n bá gbóyún wa bọ̀ ìwọ ọmọbìnrin rí tẹ́lẹ̀ bóyá lẹ́yìn ìgbà tí ìyàwó rẹ̀ bá bímọ kẹta lọ́sẹ̀sẹ̀ mọ́ á ní experience tẹ́nìkan mọ̀ sọ fún ọ pé ìyàwó tí wọ́n bá fẹ́ tí wọ́n bá bá ń lé báwo ni máa ṣe èyí tí wọn bá bá ń lé báwo ni ó ṣe rí ọpọlọ rẹ wà rìvàs sí ẹ̀yìn pé láìla ìlọpọ. <laughs> so torí pé láfíríkà ti wá ń bí a ní tìjú púpọ̀ gbogbo irú àwọn nǹkan ẹ̀ ò ní rẹ́ni tí ń bọ́ sọ kó tó di pọ̀ fẹ́yàwó kó tó di pọ̀ lọ́kọ so ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa tàtàrí páwọn ọ̀ma yóò ti fẹ́ ẹni tó ṣe kí bọ́ọ̀ ti ṣèrànù rí tóun ò ní fura torí ẹ̀ ètí mo fẹ́ fààyàn ń bẹ̀ ni pé ẹni tó níbẹ̀rù Allah nínú àwọn ọkùnrin àti obìnrin wọn kéré ọ̀pọ̀lọpọ̀ ní tí wọ́n ń wá wọn ò ní kọ̀ láti gbọ́ ọ̀nà yòówù láti rí ọ̀pọ̀ àìmọye ni ò sì níbẹ̀rù tó lè gbé ọmọ ọlọ́mọ wá fẹ́ni ẹlẹ́ni sòká kíyè sára ẹ̀ ìtàfi kásẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wa ń lẹ̀ lónìí ọ̀rọ̀ tí mo sọ kẹ́yìn náà ni mo tún fi rántí wọ́n ń gbé ọmọ ọlọ́mọ fẹ́ni ẹlẹ́ni lónìí pápá jùlọ irú àwọn àti pẹ́ńlé ọkọ àárọ̀ máa bí wọ́n ń gbé ọmọ ọlọ́mọ fún wa jẹ́ pé DNI tí wọ́n bá sí tọ́mọ òun níjọ́ ti bàbá kò níjọ́ ti yá. irú rẹ̀ ló ṣẹlẹ̀ sí ọmọbìnrin kan ọmọbìnrin yìí báyìí ó hàn sí mi nínú ọ̀rọ̀ tí ń sọ wípé ó dàbí ìgbà tí ó ka ẹ̀sìn kún gan bóyá àdánwò tó sì dé sí ni ló fà á ó láwọn ti ṣe bí ọdún mẹ́fà pẹ̀lú ọkọ òun táwọn òbí ma àwọn kan ni wọ́n darí àwọn lọ sí ibì kan ike táwọn bá débẹ̀ ó ń tọrọ lọ́dọ̀ mi kí n jẹ́ káwọn èèyàn mọ ọ̀rọ̀ yìí torí àwọn èèyàn ń bọ́ sí ọwọ́ àwọn ẹni tí ń fi wọ́n ṣe àgbóléyà ìjàmbá yìí ti fẹ́ di common àwọn kan náà darí òun lọ sọ́dọ̀ wọn bí sihir idán àbí nǹkan ni òun sáà rí bí atẹ́gùn yínú òun atẹ́gùn ọmọ yínú bí ìgbà téèyàn lóyún òun ò rí kọ́ ma kó rúra òun ò kíyèsí nǹkan kan ju pé jọ́sà mọ̀ ju atẹ́gùn kò ní lọ àwọn hospital lásán láti lọ sí antenatal ọ̀dọ̀ wọn ló ti gbọ́dọ̀ wá sí antenatal first meeting tó bá ṣe pẹ̀lú àwọn tí wọ́n láwọn fẹ́ ṣàánú rẹ̀ tí ó fi bí ọlọ́kọ òun san more than three hundred thousand antinata ò san antinata àtà bímọ àtà ìbímọ àwọn san more than one million yàtọ̀ sí three hundred táwọn ti san mọ́nìbò lẹ́sẹ̀ bímọ ó ní ó wà dramatic because ó dàbí gbàtà ti fògùn múyàn tí owó ọ̀gbọ́dọ̀ sọ ń tó rí ọ̀gbọ́dọ̀ sọ ń tó ṣẹlẹ̀ wọ́n sá gbé òun sílẹ̀ lẹ̀ àwọn kan jí òun lọ́wọ́ mú àwọn kan tẹkùn òun ikùn tí ò sí nǹkan kan bẹ̀. sẹ́ lọ́ọ̀yà scan ó ló ń lọ amófìfo ni wọ́n rí nù. àwọn eléyìí sì sọ pé tó bá tún padà lọ síbi tí ya scan yẹn yóò rí ìbínú àwọn. wọ́n sá padà hàn pé baby factory ni. ó wá láwọn ń rí agbọn bìkan nínú ibi tó ń kó àwọn sí tẹ́kọ̀ àwọn ọ̀dọ́ lọ́kùnrin àtàwọn ọ̀dọ́ lóbìnrin ni wọ́n páàkì bẹ̀ so BBC sì ṣe documentary kan rí nípa rẹ̀ ní nàìjíríà yìí pé baby factories ó pọ̀ nàìjíríà àwọn ọkùnrin yẹn wọ́n á kó wọn jọ pẹ̀lú àwọn obìnrin tó pọ̀ jù wọn lọ iṣẹ́ àwọn ọkùnrin wọ́n máa bọ́ wọn àwọn obìnrin yẹn náà wọ́n máa bọ́ àwọn náà iṣẹ́ àwọn ọkùnrin ni kí wọ́n máa bá wọn sùn kí wọ́n fi lóyún àwọn ọmọ táwọn ọmọbìnrin yẹn bá ń bí làwọn máa tà fáwọn ẹni tí wọ́n ń parọ́ fún pé wọ́n ló bí yóò wá lọ jẹ́ pé wọ́n máa gbé àwòdì fún gúnugún pé gúnugún ló bí àwòdì a ti mọ̀ pé gbò yí padà kéwúrẹ́ wá lóyún kó fi bí màálù ṣùgbọ́n àdánwò àbímọ àbímọ àrọ́mọ bíi àti èmi náà fẹ́ fọwọ́ ara mi gbọ́ máa jó wọ́n lọ gbégbèkúgbè o ọ lọ gba ọmọ tí wọ́n bí ní fákítírì fẹ́ni tó bá fẹ́ rà mo á níbò lẹ́sìn wọn fọmọ lọ́yàn torí tí wọ́n bá tún bímọ tí wọ́n máa máa mú mú ọlọ́mọ ọ̀gbà ṣé orí tiẹ̀ náà ti yẹ kó pépé ìwọ́kọ́ ló <laughs> bí mi eléyìí ó lé ọmọ kínní kọ̀gbá òun tún ṣèkejì náà bẹ́ẹ̀ kọ̀gbá ẹ̀kẹta wa lórí ti pé torí pọ́kọ sọ wípé tó o bá ti ní bímọ nọ́málì ká lọ síbítù kọ antinatalize ara ẹ kí wọ́n bọ ya x-ray àbí wọ́n ti pè eh, scan kí wọ́n rí pọ́ mọ́ni tí gbogbo àánú rí pọ́ mọ́ni yìí kó wọn máa náwó fò òun doubt ibi tọ́lọ́run sá ti tú àṣírí nù torí ẹ̀ wọ́n á rántí pé nìkan náà ti béèrè irú rẹ̀ rí nítòsí wa lélẹ́yìí ti ṣẹlẹ̀ nílùú kan báyìí òun náà lára tí ẹ clear àmọ́ ṣe mọ̀ pé tó máa fẹ́ mú yàn igbá ni wọ́n ní kó máa gbé kù kó máa ró sọmọ ẹ̀yin ó dàbí oyún wọ́n níjọ́ tó ń bá ti yọ níjọ́ náà ló yún ọ bàjẹ́ ṣé ọrọ̀ ọrùn nílò dání ló fi wá sọdụ àwọn àwọn náà ná bíi three million at the end of the day baby factory náà ni so ẹ já kíyè sára o ọwọ́ a máa fẹ́ ọmọ tí kò wá látara ẹyin rẹ ọmọ tí ò wá látara àtọkọ rẹ ọmọ tó ṣe é pé kò jọ kan kó fi gbénu rẹ. kódà ìṣẹ́jú àyà kò fi wà ń kùn rẹ̀ rí ọwọ́ dada ọmọ ọmọ ṣe dáadáa sí ọ ọfẹ́ ọmọ kọ́kọ́ yà ìwọ ọfẹ́ kọ́kọ́ bàbá ẹ̀yin náà máa sọ pé wà hadith nípa anábì ó ní ṣe dáadáa sí ya rẹ ta ló tún kàn wọ́n ní ya rẹ ni ta ló tún kàn wọ́n ní ya rẹ ni ta ló wá kàn wọ́n ní rẹ ni sẹ́rù àwọn ẹ̀yà jákujàku bá wọn ìwọ tó o lóyún ọmọ tó o bí ma ó sì gbọ́dọ̀ jẹ́ pé wọ́n là nàbì sallallahu alaihi wasallam sùn ọkọ tí èsì àtọ̀ rẹ ni lóbìnrin yìí fi ní oyún sẹ́rù rẹ náà ni wọ́n ń sọ pé kí wọ́n sànú so ńgbà tó ti wá di pé rú ọ̀ràn àtàbúrú àti ìbàjẹ́ yìí ó ti wá fẹ́ di tọrọ fọ́n kálé lórílẹ̀‐èdè wa à ń pàkíyèsí ìjọba kíjọba ọ̀tají ẹ̀yìn a lè sọ pé ilé ayé le ìsẹ̀mí le àti ríjẹ àti mú ọ̀rọ̀ gbọ́ ilá wa fi wá sọ èèyàn di bíi màálù wàláì tẹ́ bá ní màálù tí màálù yín ọba bímọ ẹnìkan ọ̀kan lè gbé ọmọ màálù míì wá kọ́ lẹ́ má màálù yín la pé ọmọ màálù yín náà lọ sáfi tẹ́ kẹgbà ló sì nítorí tọ́lọ́ èèyàn èèyàn wọ́n wá máa parọ́ ṣe dírámà fún ọ pé wọ́n lọ bọ́mọ tó bì wọ́n náà á máa gbọ́yàn fọ́mọ kan ọ̀dà ní ìsìn tọ́mọ ń bá lọ dàgbà ọmọbìnrin sì ló ń lo nìkọ́ọ̀ ó ń lo hijab ó ń lo nìkọ́ọ̀ ọmọ ọlọ́mọ tí èso ọmọ rẹ̀ yóò rí rídìí rẹ ló kọ pé ọmọ òun nìyí ọmọ ọlọ́mọ tí èso ọmọ rẹ̀ kò ní paramọ́ wájú ẹ̀ ẹ wo ìbàjẹ́ tá a la gbá létí ta létí ń ro bá bá tún kú wọn tún lọ́mọ wọn tí ó jogún wọn nù nígbà táwọn olórí ibú táwọn sì ṣe zìnà tí wọ́n ń bí wọn fi gbowó àwọn ò nídìí ọmọ owó yìí náà ní sẹ́ẹ̀ oyún tó yẹ pé obìnrin míì ní kò tí ì tó sùn mélòó ọgbẹ́ mímì oyún tó jẹ́ kóbìnrin míì bí ibi tó ti fẹ́ kúnlẹ̀ kóhun ó bí ma ibi ó bá lọ. ẹ̀yin wá ń bí ma ẹ̀ wá ń gbé wọn ta àwọn ìyá àdánù kan táwọn ti dàgbà tó yẹ káwọn náà kó máa mójútó ọmọ àtọmọ ọmọ tiwọn àwọn ni wọn wá di agbódegbà fún baby factory ọmọbìnrin wa ń sọ fún mi pé kò sí ìgbésẹ̀ táwọn lè gbé lórí àwọn agbọ́mọta fúnni fi sọ́mọ́ torí pé àwọn believe lọ́wọ́ ọgbà táwọn fi ń lọ ọbẹ̀ wípé wọ́n mọ àwọn èèyàn kọjá sísọ nínú ìjọba torí àwọn èèyàn ńláńlá ti máa bẹ̀ wọ́n wò tó kò sí bí èèyàn ṣe fẹ́ tóbi kò sí bó ṣe fẹ́ kàǹkà tó tó fẹ́ tóbi níwájú Allah pàápàá jùlọ tó bá jọ dàrán. ẹ bẹ̀rù Allah ẹrántí pákó tó bá yẹ kó ọmọ tiyín ni wọn bá gbọ́ ọmọ ọlọ́mọ fún ló kọ kó ń lo bì sẹ́nu yín ó dùn. ẹ̀yin náà aláàrọ̀ ọ̀rọ̀ yín mú fura dání ẹ̀ ń wọ́n náà burú tẹ́ẹ̀fì bímọ kọ́dà kó ṣe pé wọ́n lẹ́ mọ̀ yín láàánú tí ọba jẹ́ bẹ́ẹ̀ nàìjíríà ò tí ì lé débi pé a kàn lọ́ọ́ bímọ à ń san one million sẹ́mi kọ́rọ̀ náà ti yẹ kó mú fura dání ìjọ àkọ́kọ́ lásán tí àwọn akọ̀mplain pàtẹ́tẹ̀ rọ́ọ̀mà bí wọ́n á lẹ́sàn three hundred thousand nàìjíríà ò tí bàjẹ́ tó bẹ́ẹ̀ tó ti bí náírà yìí ṣe ń ṣubú dànù kò tí bàjẹ́ débẹ̀ ìwọ náà gan alára ẹni wá fàwọn fò níwọ náà wọn á sọ fún ọ pé ó bímọ náà ni ẹnikẹ́ni tó bá wọ bíi tó sunkún ọmọdé bíi yọ̀ọ́ rẹ̀ rìn jáde ni wọn á gbé pàǹdálí ọlọ́ ìwọ náà ń ké. ekuku sọ̀nà pàǹdà nìyá rẹ̀ fi bí ọ tí wọ́n fi pọ̀ ọjọ́ yá rẹ̀ bí òmumu ètò àwa lè yọ ọjọ́ ọmọ tí èso ọmọ rẹ̀ ọwọ́ alẹ́ lọ ṣe DNI kò jọra wọn rárá ni kọjọ́ tọkọ ibi tọkọ ti sẹ Allahu Akbar owó lọ agbẹjọ ń wọlé èèyàn ọjà. pé kìí sọ ọmọ wa ká kúkú bọ́ lọ́wọ́ kí ni ó tún dáràn mí torí ní ìsìn wọ́ nùnú rẹ o àmọ́ sọ́mọ nù ẹ dákun bó lè yóò ṣe sọ fún pé á padà rí pé ṣe tiwa ni káfí mọ́mọ́ ẹ lọ jẹ́ pé ẹ ti gba wàhálà báwọn tọ èèyàn méjì ti pàdánù rọ àwọn tó gbọ́ mọ fún yín mọ̀ ìyá rẹ̀ torí àwọn òṣìṣẹ́ tiwọn ni ara machine tí wọ́n ń lò ní factory wọ́n mọ machine tó bì báyìí af ni àbí ad mo rò pé yé torí àwọn machine náà ló kọ́ àwọn machine tó pọ̀ tó àwọn kan máa fi ń rẹ́rìn ni pé ẹkú ànádànù. Hmm? àbí tí wò rọ́mọ rẹ mẹ́ríání ọmọ rẹ wọ́n ń gbé káwọn. eléyìí túmọ̀ sí pé subhanallah ẹja bẹ̀rù allah ayé ọ̀gbọ́dọ̀ bàjẹ́ báyìí nàìjíríà yìí ká máa wòran ká máa pé ẹ̀ ntí kálukú bá lè ṣe tó fi lè rówó náà ni. bẹ́ẹ̀ àwọn ìjọba náà ò ní sáláìmà bẹ́ẹ̀ wọ́n plan fún wọn ni àmà àmọ́ tẹ̀ bá máa lẹ́ ń gbọ́ yẹn lẹ́ ń gbọ́ yẹn. ọba ni lọ́kàn jẹ́ ntọ́ yẹ nínú ìgbésí ayé ni pé tí ọba mú ọmọ kan lọ́wọ́ tí ń jẹ́ òkọ rẹ kó sì dájú pé wọ́n ló bí kọ́ ọmọ dáwọ̀ ìwọ obìnrin náà tọ́ba gbọ́ ọmọ kan láyà tó ń fún lọ́yàn kọ́jọ́ pé wọ́n ló bí torí bí jẹ́ bẹ́ẹ̀ àbúrò ah, ọba ni lọ́kàn jẹ́ ṣé ńbo ńbo láyé wa tí wọ́n á ń bàjẹ́ lọ bẹ́ẹ̀ tó fi wá di pé àmọ́ agbọ́mọ ọlọ́mọ fẹ́ni ẹlẹ́ni tí wọ́n tó ń lọ sí wàá máa dunnú àwọn kan mọ̀ bá ṣe àkíkọ̀ àkíkọ̀ tani. ọba ni lọ́kàn jẹ́ o torí di eléyìí àwọn ẹni tí wọ́n wà nù àdánwò pé wọn ò tí ì rọ́ ọmọ bí abẹ́ Allahu azza wa ràn wọ́n lọ́wọ́ kó bí àwọn ọmọ alálùbáríkà nírọ̀rùn ọmọ àti wọn tí wọ́n bí fúnra wọn àwọn ẹni tí wọ́n sì ti bí abẹ́ Allah kọ́ máa lù pa mọ́ wọn lọ́wọ́ àwọn àdánwò burúkú báyìí eléyìí tó ti fẹ́ di tọrọ fún kálé lórílẹ̀‐èdè wa abẹ́ Allah kó bá wa fòpin sí i kó bá wa tún àwùjọ tiwa náà sí i torí bàjẹ́ tó fẹ́ ju gbogbo bàjẹ́ lọ ara arú rẹ̀ lélẹ́yìí wa ká máa gbé ọmọ èèyàn tàbí ewúrẹ́ inú bàjẹ́ ńlá ni abẹ́ Allah kó bá wa fòpin sí i gbogbo ẹni tó sì bímọ kó náà mójútó ọmọ rẹ̀ sọ àwọn ọmọbìnrin tí wọ́n ń lò tí wọ́n ń bímọ òfo sẹ́wọ̀n kó bí kan ló bí àwọn èèlò ni wọ́n fẹ́ san fún wa tọ́mọ yín tí ò bá ti jẹ́ pọ́ wà lákàtà yín ọmọ yín bìnrin tí ó bá ti jẹ́ pé lé ọkọ ilẹ̀ bá fi sí ẹ má sùn kẹ́ ẹ fọwọ́ rọrí kẹ́ ẹ má wo pé nǹkan ọ̀bàjẹ́ o irú àwọn ọmọ bẹ́ẹ̀ náà ni wọ́n ń ọ̀pọ̀lọpọ̀ kú nílùú wọn ó lo èkó kí ni lọ́ọ́ ṣe lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ kú nílùú wọn ó lò ń lo onìjà kí ló ń lọ́ọ́ ṣe lónìjà ẹlòmíì àbá kí ló ń lọ́ọ́ ṣe lábá àlẹ́ nìkan kan bẹ̀ ó ní ni a struggle tí ọba ti yẹ obìnrin kọ́ sọ́ra rẹ̀ nítorí pé wọ́n ń ẹni tó bá jírú àwọn ọmọ bá ń gbé kò sí tí wọn ò ní fi wọn ṣe nínú káwọn pọ àbí kọ́ máa ṣe nǹkan báyìí ikú ọ̀rọ̀ rùn torí ẹ̀tẹ́ bá lọ́mọ ẹ mójútó máa ń yàn àwọn ọmọbìnrin ẹ má fi wọn falẹ̀ púpọ̀ ẹ jẹ́ wọn máa lọ́kọ tọmọ bá ti rẹ́ni tó fẹ́ fẹ́ kí ẹ sì rí i pé ẹni dáadáa lẹni tó fẹ́ fẹ́ yìí ẹ jẹ́ kọ́ ọmọ ọmọ lọ́ọ́lé ọkọ òsínbọ́n máa yín ó ẹ kọ kó máa lọ ilé ọkọ ma máa lọ àyè tiẹ̀ ẹ máa gbúrò ayọ̀ àmọ́ tí ọba ti jẹ́ pé àwọn ìwé tá a láǹkà òun gangan fúnra ara rẹ kò fẹ́ jẹ́ ká máa ronú nọ́mà nọ́mà mà á máa wò pé èmi graduate ẹ sì fi màláìkà kí so gbogbo irú àwọn nǹkan wọn ń jẹ́ káwọn èèyàn lọ máa bá burú pàdé abẹ́ Allah kó má ṣe tì kó sì ràn wá àwọn ọmọkùnrin wa kó jẹ́ kó wọ́n rí iṣẹ́ dáadáa àwọn tí wa kí ọlọ lànà rè fún ní kálukú náà kò sí tàbí gbogbo náà ara wọn ẹnì kan ti romi ro yẹ fún wọn à lọ skool lórúkọ pé mo lọ nímà lórúkọ pé mo fẹ́ lóye mi ń fẹ́ ya dẹ̀pẹ̀ nínú ìgbésí ayé lílọ sí skul wọ́n ti rò pọ̀ mọ́ iṣẹ́ téèyàn bá rí iṣẹ́ tó lọ sí skul kò sí tàbí ṣùgbọ́n ìbànújẹ́ kan wà fún abẹ́ Allah kó jẹ́ kí ìbànújẹ́ wọn yìí kó dópin kó lánàá rí fún oníkálukú wa gbogbo nǹkan tí oníkálukú ò rí ṣe kí Allah kó bá falùbáríkà sí subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا